المطلق والقدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتقدر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك عميد مجيد بارك على محمد وعلى محمد بارك على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك عميد مجيد سميناها على بركة الله سليمة بنت محمد جامي عبد الرحيم شتو اللهم اجعل في قلبها نورا في بصرها نورا في في وجهي نورا ويميني نورا ويساري نورا وامامي نورا وخلفها نورا وفوقها نورا وتاتها نورا لما يتيها نورا واملاء نورا سميناها على بغد الله حليمة أبدمي ومومي ومشاليوة ومطولاني ìdòwú àjòkẹ́ ọmọ àfáwà ما mẹ́lẹ̀mẹ́wàá محمد جامي عبد الرحيم شتو اللهم يا مقلب القلوب ثبت قلبها على دينك يا مصرف القلوب صرف قلبها على طاعتك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام سميناها على بركة الله حليمة اما أمومي أم شلوى أم طلني ìdòwú àdùkẹ́ ọmọ àfáwà àti محمد muhammad عبد الرحيم شكو اللهم اكسر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا وعطل حياتنا على طاعتك واحسن أمرنا فيما يا الرحمن ربنا آتنا من لدنك رحمة وأيه لنا من أمر رشدا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا المتقين إماما صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك نسأل أن لا إله إلا أنت نستغفر ونتوب إليك سبحان ربك رب العزة من يصفون سلام المسلمين الحمد لله رب العالمين أني وادي لا يروني تدو ودا بتعزية tààzí سلام tí ìyàwó àwọn obìnrin fàtíláì abdulgani àti bashir wọn dókù sàárì àwọn mẹ́ra àárọ̀ yìí ọlọ́ba fojú bàbá náà ọlọ́ba ọlọ́ba pa sàánú rẹ̀ ọlọ́ba eight o'clock ló sọ̀rọ̀ alright bí ọmọ mo ń béèrè báyìí tí táìmù tó sọ̀rọ̀ sí gbélé ni mo fi ń béèrè gba ah, ìgbàlá mo sì mú sí Ah, eh, mo rú pé ẹwà sọ̀rọ̀ àjùmọ̀ lọ́gbà gbọ́mọ̀ bí i ti yẹ wọ́n yé ìtì fọ́ọ̀k láàárọ̀ yìí wọ́n wá gbìyànjú kẹrí abúlance ẹwà sí sísà àdákù wọ́n tàjẹ̀ wọ́n tàjẹ̀ bá tàjẹ̀ wọ́n máa ti bóyá tí ní oní alhamdulillah والصلاة والسلام على tíra ta fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ yìí wọn náà ni fitila aliyah wal askar ọlọ́wọ́ bá kó bá san fáwa abdulrazak ibn abdulmohsen ọlọ́wọ́ kó bá san fáwa lẹ́sàn rẹ̀ nípa effort tí wọ́n ṣe láti kó tíra náà jọ tí mo ti máa ṣàlàyé fún wa pé ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn akáàrọ̀ òjìire ìtawà mẹ́nu ọ̀pọ̀lọpọ̀ sọ́sọ́nù nípa ọ̀rọ̀ àdúrà sí ni nípa ọ̀rọ̀ zikiri náà

àwọn tí àwọn azúkẹ̀rì bó ṣàlàyé lẹ́yìn náà kájúmì láti máa sọ fáwọn èèyàn láti máa sọ fáwọn èèyàn ọ̀sẹ̀ tí a fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn àti kí èèyàn fi mí rọ́pò fún wọn tó bá sọ pé bídà làwọn èèyàn ń ṣe wọn láti bí súnà lé wọn lọ́wọ́ kí sí pàtàkì pé bídà ni ọ̀sán ọkà àdékùn ìlà ara ọ̀ láti bí tó bá súnà mú lé wọn lọ́wọ́ ó ti yé wa bó ṣe lọ nìyẹn ọlọ́mọdé àfọ̀rẹ̀ yé wa ọlọ́ọ̀bà ọlọ́mọdé àtàánú wa láti àlùkìyà lọ هو قرآن الكريم بتابرني أوروي page 194 ẹ̀kọ́ nọmba 38 من فضائل التسبيح في السنة من فضائل التسبيح àwọn aládùn bẹ fún tìsbá sí sunna tó bẹ́ẹ̀ tìsbé tó wájú ní kiri pé tìsbé àgbéláwọ̀ wọn kò tìsbé wọn mú sábà àwọn tìsbé ní kí lọ pé subhanallah كان في التكبير بالنسبة كان في الله أكبر كان التحاليل إذن في لا إلى الله إذن كما في ترجيه إذن في إنا لله وإنا إليه راجعون كان أوكلا إذن في لا حول ولا قوة إلا بالله وبيعني بسملة إذن يقول بسم الله الرحمن الرحيم التسبيح اتمار لكريم سبحان الله ويعني أنت مفهوم أصلا مفهوم الله ثاني من فضائل التسبيح في السنة ثاني أولا من بفت التسبيح من السنة تولوت فيما سبق بيان فضل التسبيح وعظيم أجره ثاني متلعيس واجو الله تنبفون التسبيح في أتتسبيح الإسارة وأنه من أفضل الأفكار المعصورة هو أنه هو إسنات الأولوبة tó ní ọlá ààrí ẹ̀rí fún min an fa ibadat al-mashru'a ó yẹ wà nínú àwọn ìbádà ìjọsìn ní ẹ̀má sí tó ẹkú ní àǹfààní tó lè lẹ́rì tó lè ní lákọọ́lẹ̀ mashru'a tó lẹ́rì ó ṣeré àmù lájẹ́lì ta'at allati min ajẹ́lì ta'at allati yuhibbu Allah min ibadihi ó lè wà nú àwọn ìtẹ̀lẹ́ àṣẹ ọlọ́run nífẹ̀ẹ́ sí ọdún àwọn ẹrú ẹ̀ ضبط جملة طيبة من النصوص القرآنية الكريمة دارت على ذلك يعني الحمد لله أموى أقول لك القوة تجي ثم إنما الناس في القرآن لك مالي تنطق أفواق ولا تنبه فكي ما سنتي ولعل من المناسب هنا أن نقف على بعض النصوص النبوية الواردة في فضل التسبيح والدالة على عظيم شانه ورفيع مكانته هو يوان باي يقول يوان باي بس نوي يوان القرآن ينسل عن قولات تسبيح ويكمل يوان سنة نبي محمد صلى الله عليه وسلم ìtìnà sùfúnwa nípa tẹ̀sìlì kí ẹn tó kà sí títúbi alámàrí ọ̀rọ̀ السنة مليئة بالنصوص الدالة على عظيم شأن التسبيح السنة مليئة أكون أكون أكو. ودي فوا والناس اللي تنتقى سيدي تكتبي على مريرو استخدام فلوما والشريف قدر أسياء أكملي كوري جزيل الثواب أتني الله جل فوه أسحيه وبالوريه أهلي يا متوسي بيان ما عاد الله لهم من أجور كريمة àjàlàyé nípa àwọn tó ń tún pàdé wọn nínú àwọn ẹ̀sán tó jẹ́ tàkọ́lé wọ àfidálul azima àtàwọn ọlọ́tọ̀ gbangban wọ àtàyà jùmma àti ẹ̀bùn títóbi títóbi gbangban àti jùmọ̀nà tilka nasi wọ̀nyí ó ń tọ́ka sí sínú ọ̀pọ̀lọpọ̀ ojú kànà ní púpọ̀ nípa láti bẹ fún kí ma ṣe àdúgbọ́lọ̀ ọba mizalik inú ẹni ẹni nàbí ya sallallahu alaihi wasallam akhdara anna tasbih afdal kalam wa ahabbuhu ila Allah anabi fi yíwa pé kí ma sàfọmọ́bọ́lọ̀ ọba afdal kalam olólájú nínú àwọn máa sọ قول النبي صلى الله عليه وسلم أتحواجوا قلوا جزنوا أحب كلام إلى الله أربع أما قلوا دوا نتسجد مالي ناني سبحان الله جنة فما فلوا فلو فلوا والحمد لله أتفيا كان فلوا ولا إله إلا الله أتفيا كان فلوا والله أكبر أتفيا الله بلطة بجوار وثبت وثبت في صحيح مسلم أخبر أنه صحيح مسلم في حديث أبي ذر جفاري رضي الله عنه في حديث سيدنا أبي ذر جفاري ونقوى ينسي أن رسول الله صلى الله عليه وسلم سئل وبير له السلام بايكي أي كلام أفضل ورغل في الله قال ما استفى الله الملائكة أو لعباده kọlọ́nsà lẹ́tà àwọn màláíkà rẹ̀ àtàwọn fọ́wọ̀n ẹrú ẹ̀ subhanallah wa bihamdihi mímọ̀ ni fọ́nà الله àti pé ọkọ̀ ni fọ́nà ọba fi lázìn áàkà lè hadith inú ẹgbà wá mi ní gbóló mi fún hadith yẹn ẹ̀nà àbàbárin radiyallahu anhu qala àbúkọ̀ sọ́wọ́ yìí pé qala rasulullah sallallahu alaihi wasallam sọ́wọ́ pé ala ukhbirukum bi ahab kalam ilallah ولكن قلنا يا رسول الله أخبرنا أخبرني قلت يا رسول الله أنا على أخبرك سيمك ولكن فينيرو بأحب كلام إلى الله سيبلون طلعوا نفسي جلو قلت يا رسول الله أخبرني بأحب كلام إلى الله نوش الله با اسمني روي بقى رسول الله نفسي جلو قال إن أحب الكلام إلى الله ìtọ́lọ̀ ní ṣe nínú àwọn gbólóhùn subhanallah wa bihamdihi man ni fọ́lọ́wọ́ bá àti ọkọ̀ ni fọ́lọ́wọ́ bá àbẹ́lá adam hadith على عظيم مكانة هذه كلمة عند الله جل وعلا حديثي في جوئي وعيكي كيكو قولان لا سيمي فقلون هي يدو الله سبحانه وتعالى من فدائل التسبيح إنه الله سيمي فقلون ما سفما فقلون وبا ما أخبره به نبي صلى الله عليه وسلم أن من قال أناني كيروين سبحان الله وبحمده في يوم من مئة مرة عندما تقول سبحان الله وبحمده لجماني 100 times بسبني 100 times لجما حطت عنه ذنوبه ولو قصرت موحى ومن سيركوه kò bá pọ̀ wọ́n àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kò bá pọ̀ ṣe àṣọ́hì من قال من حديث أبي هريرة رضي الله عنه من حديث سيدنا أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال يجوز من قال سبحان الله بحمده في يومي ليتبرى خطاياه وينتمد زبد البارة wọ́n lè sọ pé mímọ́ ní fọ́nà ọba àti ọkọ́ ní fọ́nà ọba ní ọ̀nà ọgọ́rùn-ún lójúmọ́ kan wọ́n àwọn àṣìṣe rẹ̀ kúrò bá àdábí ẹ̀hú ọsẹ òkun sọ́dá an sallallahu alaihi wasallam àti bàbá rẹ̀ òṣìṣẹ́ lọ́dún báyìí pé anamantara fi saba ní ẹ̀tàbára ẹni bá lè wí lásùbá báyìí كل وينيرو لنا ني اولو تاني لم ياتي احد يوم القيامه بافضل مما جاء به يعني كون ني مشاري كل لا تسيلو الا من قال مثل ذلك فقال السعودي ديرو تونا صوين او وزاد عليه ويتسد باله وزاد عليه قل الا من قال مثل ذلك وزاد عليه هذه الآية يجوا مجمل إيه اللي سجوا hundred times lọ ó di yé wa wallahu ta'ala alam rawa muslim fi sahihi ìgbà muslim gbanú agbára rẹ̀ ìdí hadith abi hurairah radiyallahu anhu inú hadith iná abi hurairah radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم يقول wọ́n wí bẹ́ẹ̀ pé mímọ́ ní fọ́lọ́wọ́ bá kún fọ́lọ́wọ́ bá ní 100 times lámì àti ahadun yóò mọ̀ kìyàmà ẹni kan wọ́n yóò mọ̀ kìyàmà kí asùgbà ní ma jẹ́ àbí tó lọ́la ju tiẹ̀ lọ ìlà ahadun kára mísìlù ma kára àwùzáàdà àrẹ ẹni tó wá pé òun náà bá sọ dúró tó sọ yẹn tútù ṣe àbí tútù ṣàlẹ̀ kú lórí ẹ̀ à ń gbọ́ àwọn kìnìún rẹ̀ mọ́jà kan bọ̀ mọ́ sí àṣàlẹ̀ fún wa bí ìjọba lóbẹ̀ kárí kí à ń وديوا النبي قال وانا قوا علمانه سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وديوا وانا قم بني فات قالوا على ما واسد عائشة رضي الله عنها قال ما تسبيح ولا لا لا في كل حال وديوا عم التذبيب في كل حال ابا عمي لا لا لا عمي مثل دعاهم وهي سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وديت ما تعوي اولا وما زي wọ́n rí wọ́n ẹ̀bẹ̀ lọ́wọ́ ni ìpínlẹ̀ gan wọlé ọbẹ̀ yẹn ó di wa wọ́n rí wọ́n àwọn ewédú lọ́wọ́ ni wọ́n máa yẹn gbogbo báyẹn tí wọ́n fi kọrin òbí kèrè tí wọ́n kọrin ìkà tí ò wúlò ó di subhanallah ọbẹ̀ àmì subhanallah aláàbí tí ọ̀rọ̀ lẹ́bi sáà ń bí kan pé ó fi kẹ́lẹ́nu ìṣòro wí ìdáhùn yorùbá wọn pé ó lè kú orin kí àbíkí nìkan ìṣẹ́ ńlá orin kí wà bí ilé yẹn ṣe nítorí náà ìtàkùnmọ́ni lẹ́yìn bá ti gbìbí orin ìṣòro àti mọ̀kání alàlìsáàni ó fi lórí àwọn ọdún yẹwà lórí àti rọrùn fún ọlọ́wà náà عنه صلى الله عليه وسلم أن من قالها في يوم مئة مرة أن يبقى لدى من ذلك أنه تبدي وبيه سبحان الله بيمده نيانا وقال رجما كتبت لا أبمية عسنة وقل شهري thousand فون. àwọn òsì àtìlánà ó haifa àfihàn wọ́n yẹ àwọn àti فون. thousand fún ọ̀rọ̀ àtàlá bí àṣẹ́ra mùsàlìyà lórí ṣẹ́rí روى مسلم في صحيحه امام مسلم عنه وصحيحه عن سعد بن ابي وقاص رضي الله عنه قال سيدنا سعد بن ابي وقاص قام يونس ابو قيري سعد بن ابي وقاص سعد ابو قيري سعد بن أبي وقاص كده كده سعد بن أبي وقاص ها اه يعني ونسال بن أبي وقاص أنه وكذوه لفرني باب سعد بن أبي وقاص وني ọwà náà ما tó gbogbo aljanna ẹ̀kùn mẹ́fà yìí in tó àwọn mẹ́fà tó gbogbo àkókò àwọn tó ń tún kíkà yẹn sí àwọn mẹ́rin àgbà àwọn bukar umar osman àti ali àwọn gani mẹ́ríkà tó ń bẹ̀rẹ̀ wọn ni àwọn mẹ́fà àti wọ́n tẹ̀lé wọn ní dáa mẹ́wàá tó ń gbẹ̀gbẹ̀ àjẹmìnà so sáájú náà bí wọ́n kọ́ àgbà lọ́sọ̀rọ̀ yẹn brazil láì ní olóṣù tilẹ̀ tó rọ́ màá bí ọ̀rọ̀ ìṣẹ́ mẹ́wàá kọ́kọ́ sọ náà sáàbí náà bí wọ̀kọ́ tó ní yá rọ̀sùlọ́lá ẹ̀rọ ìsàdúrà kí ẹ kí máa sàdúrà sádọ̀ mi máa gbà ẹ̀lẹ́bí bá mi sàdúrà ọlọ́ máa gbàdúrà ni gbogbo ọ̀tọ́ wá sọ́lọ́ wọn gbà wọlé lọ́fà tí kìrẹ́ bí sẹ́ máa arákùnrin ẹ̀là nínú àwọn adúlé ogun yẹn bí àtàtì àwọn alásàtì bí ẹ làpọ̀ ègbé ẹgbẹ́ ìfẹ́ káwọn kò ní kò ní dágùn wọ́n akọ́ pẹ̀pẹ̀ fún bí bí mímbà wọ́n akọ́ sókè wọ́n wà lórí ẹ̀ nítorí ẹni wọ́n ti ń kọmáǹdì ogun ọdún tó rí ogun wọ́n tó máa kú sí bá sí Allahu Akbar ìbẹ̀ta ìgbà ń ká mú tó wọ́wà káàkiri lẹ́yìn náà àwọn àpá wà ní battalion tó wà lápọ̀tù onílìdẹ̀ dínà kàkà wọ́n pé advance láàrín olùgbàrà àti mọ́kùn yọ̀nda wọ́n àrójọ ogun yọ̀ Allahu akbar Allahu lọ àwọn ẹ̀ka islam bẹ̀ni eri àwọn eri wà àwọn 70 ni wọ́n ẹ̀rí yẹn àwọn wà eri ẹ̀ àwọn passion mú wọn mú àwọn ẹ̀sìn náà mùsùlùmí gùn tó kéde ẹ̀sìn bá rí ìdíjẹ́ ẹ̀rí ndẹ́rù àwọn àwọn musulmi bá sọ̀kalẹ̀ àwọn sàbí ó ti dájú ìdá great kí wọ́n sọ̀kalẹ̀ okùn ńlá àwọn kìfèrí yẹn àwọn kìfèrí yẹn láti inú e, kìfèrí tó rí ẹyìn yẹn àwọn tí wọ́n ń ta ọ̀fà mọ́ àwọn musulmi yẹn musulmi ọ̀fà wọn lè gún òkè lọ́lẹ̀ dáwọn yẹn rí kí wọ́n sọ pé ìyẹn sájẹ̀ ti àwọn yẹn ọ̀fà ti ẹbí project àwọn ìṣẹ́ ẹ̀rọ ẹ̀sì project ojú àwọn ẹ̀rìn yìí owó experience wọ́n á project ojú àwọn ẹ̀rìn yìí wọ́n tó fún àwọn ẹ̀rìn yẹn ní ojú so ẹ̀rìn tó náà rí oró ọ̀pẹ́ ìdàlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pẹ̀lú àwọn àwọn mùsùlùmí tó wá lọ sí abẹ́ ìrìn wọ́n mú ọ̀bẹ kí wọ́n fi so wọ́n á dé àwọn sọ́yìn wọn rí bọ́ láti dọ́lọ̀ gramus bí ṣẹ́gun ogun ni ṣíkìnà pàpà wá bẹ̀rẹ̀ àtàkì tí wà ní rẹ́sẹ̀ ṣàyẹ̀ kò tí wọ́n ti sọ́kọ́ lọ ṣíkìnà káàdì wá wà kò tí dá ìlú rẹ̀ o ní ṣíkìnà ṣe ní kàkà ó kàrì chance kẹ̀tù káì chance kẹ̀lẹ̀ àárín àwọn bíbí ìdìdàrú wọ́n bá ní okó wọn kó máa retí kọ̀mọ́ndì kọ̀mọ́ndà chance yóò bọ̀ fún àwọn ọkàn àtàkì ọkàn àtàkì ẹgbẹ́ sí náà sí ìdíwí ó ní hajjama kàkàrà bí gẹ́rẹ́ ìkẹzàn aláwọ̀mọ́ ìfẹ́lọ́wọ́ azọ́ntúlọ́wọ́ lọ́wọ́ pọ̀ olùgbé àtàkì lóòtọ́ dá àmọ́lùkúbọ̀wọ̀n ní gbogbo táwọn ti pẹ̀lú àṣẹ lọ́nà ó bá ní hajjama kàkàrà bí gẹ́rẹ́ ìkẹzàn kàkàrà lórí àtàkì láyé kí mo fún ní yọ̀ǹda aláwọ̀mọ́ ìfẹ́lọ́wọ́ azọ́ntúlọ́wọ́ wà ìlàmì ìsáàmì ní ọlọ́wọ́ bá wọn fún yìí mo ti yọ̀ǹda fún bí o ti ẹgbà yọ̀ǹda mo ti yọ̀ǹda fún ó rí ẹyìn mo ti yọ̀ǹda fún ìnàrí ẹ̀dà bí ó máa gbé yìí kí o ti yọ̀ǹda mo ti yọ̀ǹda fún ó rí pé ó ti lọlẹ̀ àkáàkì láìsí pé kọ́ńdà mi rú amẹ́ ó lè yíwọ́ ó ti yẹ wa ìdíjà yìí wọ́n ti yá yìí lẹ́yìn náà sáà bí nàbí wọ́n fáàs ọ̀fẹ́ ọmọbìnrin kàtí lóbi ọmọbìnrin kàtí lóbi òbí mọ́jú wọn kúrì kalọ̀ wọ́n fẹ́ rẹ̀ tí máa bí lọ sí hajj ò dáa wọ́n wá lọ pa ara ẹ̀yìn ara ìkú ni ẹni wàá wọlé bá kú yá rasu ọlọ́mí wà lè kú ní yá rasu lọ́la ẹ̀yìn ẹ̀rẹ́ ara ti tẹ̀lé ìfẹ́ ara ìkú ni mo ṣe ń wo yìí ká lè fi bá tí wọ́n sẹ́ wọn tọ́ kẹlẹ̀ fún ẹ̀mí ara ọ̀rọ̀ kó fi àwọn ẹbí rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ó dàbí kó fi wọn lẹ́nu wàhálà lọ kó fi àwọn ẹbí rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ó di ọ̀sẹ̀ ìdíláró lọ ìṣàkóso àwọn ẹbí ó di eyín ní mẹ́ta ìjọba àwọn ẹbí rẹ̀ ẹbí ló yíwẹ̀ ẹ̀sọ̀ sálàm mọ́n ti àwọn àlọ́ àwọn islam lọ wani àríwá wani wato shartu alábi ìdájí gọ́ alábi ìdájí shartu kára síwájú wọn wọ́n sílù ta aláàkọ́ ní sùlọ sẹ́yìn ọlọ́wọ́ fọ́ ń sùúrù aláàkọ́ ní sùlọ sẹ́yìn sùtọ́d alábi ìdájí kọjú wani shartu ìdájí alábi kọjú wani sílù ní wọ́n fún fún kẹfìr wọ́n tẹ́ náà tó àmọ́ kọ̀sáburú mẹ́ àgbọ̀rọ̀ sàtọ́ọ́lẹ̀ kojú wọ́n máa jẹ́ oríire fáwọn kan ó sì máa jẹ́ oríire fáwọn kan wọ́n pẹ̀láyé wọ́n máa jẹ́ oríire ààrẹ sí gbogbo lè wọ́n máa jẹ́ oríire fáwọn kan ó sì máa jẹ́ oríire fáwọn kan wọ́n máa jẹ́ oríire fáwọn tó máa ń sòtọ́ orí sáàmù mẹ́já lọ́dọ́ sáàdù kalẹ̀ bèèrè ìjọpẹ̀láyé gan ìjọba níbi ìdẹ̀já sí ìtọ̀ rẹ̀ ilẹ̀ máa jó ní gbogbo àwọn kan ìgbàlódé níbi ìjọba kan ah, wà dọ̀rọ̀ ó di ìdínà sáré wà náà sọ́jọ́ kú ìdáyé lẹ́yìn náà ní tó sọ́lá ìsì wọ́n á kírun sílá màmá wa tẹ́lá ìsà múra lọ́nulé lọ́jọ́ ìwọ́n wọ́n ti kírun sílá wọ́n ni ah, ah, àbà ìdíjú lérò sáàdù kúlẹ̀ kírun sílá kí ni ò ní kírun sílá ìgbà ń gbé òkú ẹ̀ ọ́dà ni àwọn àdẹ́bí ìsẹ́lẹ̀ ẹ bá ń gbókòrò àti mọ́ra sí kékeré òsì là wọ́n ti gbé òkú sínú àtàdù àti mọ́ra sí kékeré àti àwọn kékeré òsì là wọ́n ní àwọn kọ́tọ̀ pé mo ṣe ibi dáa ni o wọ́n gbàgbọ́ àwọn ọ̀nà tó mọ́ sọ pé bídà bídà ló ti pẹ́ wọ́n di ọ̀dùnlẹ̀ tí ibo ti rí mẹ́rẹ̀ ìwọ ìṣọ́ báyìí ó di ọ̀nà ni ìpínlẹ̀ àlẹ́bí àìmọye ìgbàlájẹ́ kẹrùn sí kùlà ní mọ́ra sí wọ́lá ẹnìkan wá bí ìrọ̀ mi ò ní jà kírun sí ọmọ kára nínú àwọn arọ̀bí ní wọ́n kírun máa fi wá bí ìrọ̀ pé mú níbi ẹ̀rọ bá kí máa kí lọ́jà aláàkọ́ ìta yẹn ò lè gbà wọ́n yẹn alẹ́ ìkejì àbúrò òsì ní kíyàn kírun sí òkúlá ní bá fi ó di wọ́n kírun sí òkúlá àdúrà lọ àdúrà o ẹlẹ́yìn àdúrà lábalábẹ́ o nákàlí nákàlí ni ẹ ṣú dáwọ̀ ọ̀pẹ́ ìjókòó náà alákàlí ẹ̀kọ́ ọkùnrin zùrù kí láàrin lọ yàrí nípa rí nǹkan náà kí láàrin عن سعد بن ابي وقاص رضي الله عنه قولوا كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال سعد بن وقاص النبي صلى الله عنه وسلم أيعجز أحدكم أن يكسب كل يوم ألف سنة أصلا sẹ́nì kan ní ó kọlẹ̀ yóò ya ọ̀lẹ́ ní kò ní lè ṣiṣẹ́ rí one thousand lójoojúmọ́ sẹ́nì kan yóò ya ọ̀lẹ́ tí ó ní lè ṣiṣẹ́ rí ẹ̀kṣibọ̀ àdúná alfasana ẹnìkan nù wa قال كل يوم فقال أسائل في جلسانه جلسائه إن الله عنده كل ربيرك يا رسول الله وجه الله كيف يكتب أحدنا ألف أسنة مهبولا كليه يجيبي وانت أمسي فإن كذب يجيبي وانت أمسي قال يسبح بمية تسبيحة تسبيح 100 times يكتب له ألف أسنة ولا يكسر 1000 أو يحج عنه ألف أسيئة بقى أسيئة وانت عليكم مما ورد في فضل التسبيح إنه جدوا أنه ولا دم يفوت تسبيح كما لا تقدوا باين يا كالي بلي مما ورد في فضل التسبيح إنه جدوا أنه ولا دم يفوت تسبيح إخبار النبي صلى الله عليه وسلم عن سحر التسبيح في الميزان òun náà ni wíwo tẹ̀sí nù tẹ̀síláàni yóò mọ̀ kí àwọn ẹgbẹ̀rún kí àwọn máa ẹ̀fàtí wọ́n ìfẹ́lú àmàlù bí bẹ́ẹ̀ bó ti fúyẹ́ lórí ahán tí rọrùn láti ṣe fi dúnìyà láyé في صحيحين من صحيح بخاري عن ابي هريره رضي الله عنه قال قلنا ابي هريره بايكي قال رسول الله صلى الله عليه وسلم خلاص بايكي كلمتان حبيبتان الى الرحمن àwọn gbólóhùn méjì kí bẹ kí ọlọ́run ọba tí dájọ́ kí ayé tó nífẹ̀ẹ́ sáà gbólóhùn náà khafifatani ala lisani ó fi láti wí lórí ahán saqilatani fil mizani ó tẹ̀wọ̀n nínú òṣùwọ̀n subhanallah wa bihamdihi subhanallah alazim وبركاته